owó dàbí pé ìgbà tí gbogbo ẹ̀ ti ń dá lórí ọ̀rọ̀ ìfẹ́ ẹ jẹ́ kí n tètè yá jẹ́ kẹ́ mọ̀ nílé ẹ wò mo single bí singlet ẹ mọ̀ pé singlet ó máa ń ní àlàfo lẹ́gbẹ̀gbẹ́ mo single bí singlet i'm single and searching mi mọ any single lady in the house <laughs> you are free to hook me up mo ṣù wáyé i'm single and searching ṣe rí ọ̀rọ̀ tó lórí ó ṣọ̀rọ̀ ìfẹ́ ó ṣọ̀rọ̀ ìfẹ́ ó tojú sú mi ó tojú sí mi gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ wà mélèé wá mélèé wá ìyẹ́rú ìyàwó tẹ́mi dẹ̀ fẹ́ mi ìfẹ́ tó máa ma béèrè owó rárá rárá má béèrè owó mi ètí ẹ̀fẹ́ rárá kàn bá mi máa sọ̀rọ̀ ìfẹ́ lásán tó bá ti di ọ̀rọ̀ owó rárá mi wà available irú ìfẹ́ tèmi bá dé ni pé kò sọ̀rọ̀ owó má jẹ́ kọ́rọ̀ owó wọ̀ láàrin wa kákò mọ̀ pé a jọ fẹ́ra wa ní ìrìn àjò nípa máa padà di lọ́kọ láya máa mọ̀ pé òní gbé bùkátà lé mi lọ́rùn ẹ irú ìyàwó tèmi wá nìyẹn ẹ wo ẹ̀yin tèmi ewu mo gbé wá fún ilé ní ewu lẹ fẹ́ gbọ́ kí lẹ fẹ́ gbọ́ lórí lè ní kí ni mo fẹ́ sọ̀lé lórí abala mo fẹ́ kàn sí máa ní àǹfààní láti sọ àwọn top celebrities mẹ́rin tó wà nínú agbo tí òṣèré ọdẹ ẹ̀fẹ́ yàwó outside the movie industry ọdẹ ṣì wà títí di èní màá dárúkọ àwọn four top celebrities tó wà ní agbo tí òṣèré tó fẹ́ ìyàwó àbí ọkọ síta outside the movie industry ìgbéyàwó dẹ̀ ṣì wà títí di ẹnu. ta ni ẹni àkọ́kọ́ tí mo kọ́ bẹ́rẹ̀ sọ̀rọ̀ lé lórí òun náà ni Ọdúnládé Adékọ́lá hmm. ẹ̀rí ọmọkùnrin ó dúró náà tán fún àyìnbọ̀bọ̀ ó dúró tẹ́ bá tiẹ̀ ti mọ̀ ẹ mọ̀ pé tẹ́ bá ti rójú ẹ ó hmm, ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni àwọn ti mú fún olóòṣà okú òye Oyènúsì bẹ́ẹ̀ ni Ọdúnládé Adékọ́lá onímọ̀kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ìgbà tí a ṣèwádìí a rí pé ìyàwó ẹ̀ àwọn kan ní pé su èmi ìmọ̀rúkọ tó máa ń pè ṣùgbọ́n a rí pé kò ń ṣèyàn tó yẹ pé ó wà ní agbo ti òṣèré àbí ti orin àbí ohun tó ní ṣe pẹ̀lú àwọn celebrity a rí pé kristẹni ń gbé ó hàn pé ìyàwó ẹ̀ ó gba ẹ̀sìn ó dẹ̀ marry outside the entertainment industry ìgbéyàwó ẹ̀ dẹ̀ ṣì wà títí di èní ọdúnládé adékọ́lá kò fẹ́ ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ industry wọ́n jọ ń ṣe pọ̀ ọdúnládé adékọ́lá lẹni àkọ́kọ́ tí mo kọ́ sọ̀rọ̀ lé lórí ta ni ẹnì kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ọmọtọ́lá ọmọtọ́lá jọládé àwọn eléyìí ti ń ṣe fíìmù ọbọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n ti ń ṣe sinimá bọ̀ ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n ìgbà tó wọ́n pé ta ni kò fi ṣàdé orí ń dẹ̀ wọ́n pé kóun tètè ya bọ́ síta outside the movie industry or the entertainment industry lónà tí lọ mọ́kọ tiẹ̀ tó lọ fẹ́ pilot ọkùnrin náà ó dùn wò lójú ó rẹwà kó ń ṣe ojú tí gbogbo ayé mọ̀ ìgbà tí bóyá ìgbà tí Ọmọ́tọ́lá ṣe wá ṣe àfihàn ìjáde làwọn èèyàn ṣe wá ní àǹfààní láti rí pé hmm, àṣé ọkọ tí ẹnì yìí lọ fẹ́ lé tí Ọmọ́tọ́lá lọ fẹ́ rè ó dùn wò lọ́mọkùnrin ó rẹwà Ọmọ́tọ́lá ẹ̀kẹ́yìndé òun ni ẹnì kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ta ni ẹnì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni Mercy Johnson Mercy Johnson Mercy Johnson lẹ́nì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí Mercy Johnson òun náà ti ń ṣe sinimá àgbéléwò ó ti ń ṣe ọjọ́ ti pẹ́ tó ti ń bá rìn àjò náà bọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú agbo ti agbo ti àwọn òṣèré tó jẹ́ pé mo pa àwọn oríṣiríṣi àwọn nǹkan ló máa ń ṣẹlẹ̀ bí bí wọn ò dì mọ́ra wọn wá ká mọ́ra wọn wá wá bura wọn so bọ́ọ̀ bura wọn so wọ́n á fò mọ́ra wọn wá gbogbo ẹ̀ ó ti yé yín gbogbo àwọn pẹ̀lú gbogbo kínní yẹn gbà tó wò ó pé ta níbo lòun lè mọ́kọ sí o ó wá jáde lọ sí ìta ọkọ ẹ̀ ń ṣe ẹni tó wà nù agbo entertainment rárá ẹni tó ní ṣe pẹ̀lú rárá òun dẹ̀ ti bímọ lẹ́nìí ilé náà dẹ̀ ń tòrò àgbọ́jà gbogbo ẹ̀ náà sì ń lọ ládùn táwa lẹni tó kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ṣé wá rẹ́ni tí ó kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ yìí <laughs> ó pa mí lẹ́rìn nítorí ó fọ́nì mi òun náà ni ọláníyì àfọ̀njá tí gbogbo ọmọ sí sanyẹ́rì òun náà ni ẹnì kẹrin ṣé wá rí ìyàwó ẹ̀ ó dùn wò kò ń ṣe èèyàn tó yẹ pé àmọ́ entertainment industry àbí nǹkan kan àwọn èèyàn ọ̀ra mórí wọn pamọ́ títí di èyí eléyìí wọ́n dẹ̀ ṣìjọ wà bó tilẹ̀ jẹ́ wípé ẹni tí wọ́n fẹ́ ọmọ orúṣẹ́ tó ń ṣe wọ́n mọ irú àwọn nǹkan tí ó kó mọ́ra àwọn àwọn nǹkan tó jẹ́ pé ẹlòmíì ò ráyè gbà ṣùgbọ́n àwọn forí tì wọ́n dẹ̀ gbà mọ́ra wọ́n dẹ̀ gbà mọ́ra títí di èyí eléni ilé náà sì tòrò wọ́n sì jọ wà títí di kódà àwọn tó yẹ pọ̀ ti bímọ gbogbo àwọn tí mo dárúkọ yìí púpọ̀ nu wọn ti bímọ. àwọn mẹ́rin tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí tó jẹ́ pé wọ́n fẹ́ ẹnìkejì wọn outside the entertainment industry ìgbéyàwó wọn dẹ̀ sì wà títí di ẹ̀yìn eléni níbi láti gbọ́ gbogbo eléyìí olúwo la fẹ́ lọ gbọ́ ẹja wa lọ gbọ́ mo rẹ́ni kejì láti ẹnu constant mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ ràjò ìfẹ́ ẹja lọ gbọ́ láti ẹnu constant.